Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mu filẹ̀ o. oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mo filẹ̀ o ń gún pa schools ní ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. bámu kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery jss class kẹ́kọ̀ọ́ kéwà kọ́gboyèdè sanẹ́wì òsì ní gbẹ̀yìn. sound qualitative islamic and western education competency in arabic language daily and memorization experience and competent teachers sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn Muslim ìfẹ́lódún ìdíòbí area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lá road, Ajibola street, beside Alafia bread bakery, Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. Wal waznu yawma idhin al-haqq faman thaqulat ma موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أكي يا رالي ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun schools tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí kí ẹ̀ka iléèwé tó wà ní muslim masala road ajibola street nílùú ìbàdàn kí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó máa bá ní ṣe àlékún àgbéga fúnlé ẹ̀kọ́ mufleon gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ òbí alágbàtọ́ ó student àtàwọn míì tí wọn ò tiẹ̀ lọ́mọ níléèwé wa táwọn náà tún dá sí i ọlọ́run jẹ́ àjọ soríire ayé àtijọ́ gbèǹde alkiyama gbààwẹ̀ ramadan níjọsìn lọ́wọ́ wa gbogbo àwọn pẹpẹ fúru wa lọ́sàn-án lóru ọlọ́run mọ́kàn wa kọṣẹ́ wa o jẹ́ àrí ìyọ̀nà jẹ́ àkú ní mùsùlùmí òdodo ẹ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ láti muflihun nursery and primary school tí yóò ti máa ka alukur'an fún wa khadija masoud bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه قطع خف منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل هي أشد وطئا الأسواق ومقيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك بكرة وحسيلا ọlọ́run mọ̀jẹ̀ káwọn ọmọ ìwò gbàgbé ìmọ̀ àtọmọ ẹnìkọ̀ọ̀kan wa kó o dẹ̀ ṣe wọ́n ní ọmọ olóríire láyé àtijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ẹ jẹ́ kí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́bìnrin wa míì láti mufleon high school kóhun náà fún wa níkà láti inú hadith rahima oyèbánjí bismillah. kọ́lá rasulullah sallallahu alaihi wa sallam látọ̀lá tàdímọ́lá òdu aláwù rọ̀wáwù abudahu translation the prophet of allah may allah's blessings and peace be upon him said there is no solar for the one who does not properly perform ablution transmitted by abu dawud lessons from the hadith one solar without ablution is invalid in islam two ablution is an obligatory condition for acceptance of sola three ablution is the key for sola. ọlọ́run mo dá wọn ọmọ ẹ̀ gbàgbé mọ̀ àtọmọ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin arúgbó ọlọ́run eléyìí ni part four apá kẹrin lórí ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bá bọ̀ muslim home and contemporary challenges orí ilé mùsùlùmí náà láwa a sì ń bọ̀ wá síbi àwọn challenges àwọn ìpèníjà eléyìí tó fẹ́ wọlé mùsùlùmí kí kálukú wa ó lè sọ́ra kí ilé wa ó má bàa wò ó kọ́mọ̀jẹ̀ bá dọ̀dọ̀ ọlọ́run lẹ́ni tọ́lọ́run ó bínú sí ọlọ́run àbẹ̀ ọ́ inú rọmọdọ́n la wà yìí ìyọnú rẹ̀ là ń wà ọlọ́run mọ̀jẹ̀ àríbínú rẹ̀ o ibi tá a dúró sí òun ni pélé mùsùlùmí òdodo ìjọsìn gbọdọ̀ mọ́ ẹ lọ́ńbẹ̀ ilé tí wọn è kírun wọn è gbáwẹ̀ wọn è tìlàwọ̀ àkùránì àwọn ọmọ obìnrin ibẹ̀ wọn èyí máa lò jáàbù wọn èyí máa ṣe tọ́lọ́hún bẹ̀ ilé eléyìí ò lè jẹ́ lé mùsùlùmí tọ́lọ́hún kó ṣe lé wa nílé mùsùlùmí òdodo. àáfàá nílé mùsùlùmí ara nǹkan tẹ́ẹ̀tù máa rí òun ni tàálùmùlẹ̀ ilmi àdùnìyáwí wà ṣàrẹ̀ẹ́ sẹ́rílẹ̀ mùsùlùmí wọ́n máa kọ́ ìmọ̀ wọ́n èé fọwọ́ yẹpẹrẹ mú ìmọ̀ they don't take the issue of knowledge with levity gbogbo ilé tẹ́ ẹ bá rí tọ́ni pé ẹ tí ẹ bá ti ń kírun tó bá ti mọ fáti àká àti súrà mẹ́wàá ó ti tó ilé olódo lélẹ́yìn jẹ́mọ́ ilé olódo òun lélẹ́yìn ọmọ fáti àká àti súrà mẹ́wàá ilé olódo nù fáti àsúrà mẹ́wàá lè yóò fẹ́ àti gbogbo ọ̀rọ̀ síláàmù àáfà ilé mùsùlùmí wọ́n kà kún ọ̀rọ̀ ìmọ̀ bàbá tó jẹ́ olórí ẹbí yóò gbàrú ni o yóò ṣiṣẹ́ ọ̀sán mọ́tòru ni o yóò mójútó kíkó àwọn ọmọ nímọ̀ gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tí ń fọwọ́ yẹpẹrẹ mú ìmọ̀ aláìmọ̀kan lòun gan nípa ìsìláàmù ìgbà ọlọ́run fẹ́ sọ kùránì kalẹ̀ fànàbí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ kí lọ́kọ́ sọ kalẹ̀ ikra bísmi rabbika lẹ́bí kọ́làkọ̀ ọ̀rọ̀ nọ́lẹ́jì ọ̀rọ̀ ìmọ̀ lọ́lọ́run kọ́ sọ kalẹ̀ read say ignoramuses olódò máa kà nǹkan ni read anything readable ṣùgbọ́n wọn máa kàn tẹ ìdọ̀tọ̀ ọlọ́run tó ọba wá kà ọ́ mọ̀ pé eléyìí èèyàn máa dọ̀tọ̀ ọlọ́run ò ní lò ọlọ́run tó ń sọ̀rọ̀ ọ̀fẹ́ alẹ́bí alámọ̀ bìlọ̀kọ́là alẹ́bí alámọ̀ bìlọ̀kọ́là alámọ̀lì ìnsáná mọ́làm yàlà. Ṣé olùkọ́ náà bá wá promote ignorance ni? Ọlọ́run kan fẹ́ sọ Kùránì kalẹ̀ fẹ́ni tá a fi sẹ́rán ẹni tó jẹ́ àmọ́ tí ń jẹ́lé Mùsùlùmí nabiyuna muhammadun sallallahu alayhi wa sallam ọlọ́run wa emphasize ọ̀rọ̀ ìmọ̀ àwọn àfáà sì jẹ́ òye wa ilé mùsùlùmí ọmọ wa ò ní mọ̀ nípa ìmọ̀ ilé ayé àti ìmọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀yin òbí mùsùlùmí ẹ jẹ́ abayín sòdodo ẹ ti ń yẹpẹrẹ ìmọ̀ ẹ̀sìn jù ẹ wo iye owó tí kálukú náà lórí àṣà skul fíìsì ọmọ ṣe máàkì ọmọ ọlẹ excursion obawara fesbuksi obawara unifomu spors wa wezde waa tozde ataya ile ekewu ole ekewu eyi obi elole lori elolenoloro mese etulwaole keụkpọ n'ime ụmụese atimaliayi ewoloya powere okpodu imese awa fwa ripe okpolokpa iya wagbolapumese owa olekekpụwakere kódà aráwọn àáfàá tí wọ́n ń káwọn ọmọ ń kéwú lọ́fẹ̀ẹ́ ó tún nira fáwọn òbí pé àáfàá nǹkan àwẹ̀rẹ̀ o àáfàá nǹkan léyàrẹ̀ o àáfàá àní àwa afọyín mọ́tò yìí ni o àáfàá ilé ọ̀kan ẹ̀yìn la kọ́ fún o àáfàá mọ́tò ẹ̀yìn náà máa fi yẹpẹrẹ ayé o. jama tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹbí mùsùlùmí òdodo ẹ má fọwọ́ yẹpẹrẹ mú mẹ́sìn o ẹ jẹ́ káwọn ọmọ yín ọmọ kùránì ká ẹ jẹ́ káwọn ọmọ yín ó lo kùránì ẹ àwọn ọmọ yín ọmọ fitu kọ́mọ bá a ṣe ń ṣàlùwàlà bá a ṣe ń kírun kí ló bàrún jẹ́ kí ló ṣe tá a bá gbàgbé nùrún sùjúdù sáwí bó o la ṣe máa ń yanjú ẹ, ẹkọ àwẹ̀ ẹkọ ọ̀sàkà ájì umúra bó o la o la ta ló lè rí òun bí wọn ò ṣe lè bọ́ra wọn lọ́wọ́ gbogbo àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tọ́jọ mọ́ òfin ìmọ̀ ẹ̀sìn ẹ̀dá àwọn ọmọ yẹn ọmọ ilé mùsùlùmí nìyẹn ilé tí wọn èé fọwọ́ yẹpẹrẹ mú ìmọ̀ ẹ̀sìn òun nílé mùsùlùmí o tọ́lábùlẹ̀ ilmi fàrídọ̀ ni alákùlì mùsùlùmí sẹ́ẹ̀rí káwá ìmọ̀ ọ̀ràn yẹn ní fún gbogbo mùsùlùmí ìsìláàmù tọ́lọ̀ alayhi wa sallam ara tí ìsìláàmù yẹn ń ilé mùsùlùmí àwọn ọmọ ẹbẹ̀ wọ́n gbọ́dọ̀ nímọ̀ àwa lè lọ́pọlọ jura wa lọ a lè nímọ̀ jura wa lọ ṣùgbọ́n àwọn fundamental things kò yẹ kárọ̀ mọ́ mùsùlùmí kọ́ mọ̀ mọ́ bó ilé yóò ṣe jẹ́ lè mùsùlùmí báwọn ńgbà táwọn ọmọ yín tí wọn ò ní mẹ́sìn bá a bá ṣe wá ń kọ́ mẹ́sìn ká mọ̀ tó di akúrẹ̀tẹ̀ nínú ìmọ̀lẹ́ ayé aláwọn ọmọ wa fẹ́ kan di medical doctors máa dáálì kan tó jẹ́ ẹ̀ tó ákùrà ní orí máa dáálì despite that kan tó lè ṣèdè lárúbáwá kọjá pé dókítọ̀ kì í ṣe sọ́jírì ó tún ṣe mọ̀rọ́jà sóràtúlù wá kíá àwọn ọmọ wa kan lọ ṣe lọ àwọn ọmọ wa kan ṣe fámásì àwọn ọmọ wa gbogbo kọ́ọ̀sì ayé tó dáa téèyàn ò ní dọ̀tọ̀ ọlọ́run látara káwọn ọmọ wọn lọ ṣe ìyẹn la ṣe ń sọ fúnjọba àwọn tí ń gbógun ti àwọn ọmọ tó ń lò dáàbò ọ̀tá ọlọ́run ọ̀tá orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n o a sọ̀rọ̀ lórí ìjáàbù lọ́dún ìpẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn ọmọ wa tó ń lò dáàbò ìjọba ẹsẹ́ẹ̀sì kọ̀mítì gbogbo Nigeria universities the last decade the last ten years ẹ lọ ní kẹ́kọ̀ọ́ ọkọ̀ àwọn tó jẹ́ best students best graduating students tẹ́ ẹ bá lọ ṣèwádìí tí mò ń sọ yìí ẹ rí páwọn ọmọ wa tí wọ́n ń lò jáàbù àwọn náà pọ̀ jù àwọn tí wọ́n ń gbógun ti jáàbù ọ̀tá nàìjíríà nìyí ìfẹ́ ìsọ ni pé gbogbo àwọn ọmọ wa tó ń borí tí wọ́n wà distracted tí wọ́n máa ń ṣèrànù kí orí social media yìí ká mọ̀ lọ kẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ ń gbógun tì wọ́n o ẹ̀yin tẹ́ àwa mùsùlùmí tá a ní ká kó lè mùsùlùmí jọ ẹ jẹ́ kó yàwọ̀ ọmọ yín obì wọ́n ò borí tí wọ́n lọ bọ́ lọ ni ìwọ tí wọn náà wá lọ fẹ́ máa rìn òhò tó o bá ti kú bí a ní ká má bo ara rẹ o ìhòòhò tó orin náà ní ká tó fi ọkọ lọ pàdé ọlọ́run ní òhò kọ́ ọ pàdé màlẹ́kà òhò. torí náà ilé mùsùlùmí kèé ṣe ìmọ̀ kéwù nìkan pé ibi òkè ṣe mọ́dúrásà what do you mean? mọ́dúrásà kí ló mean? ọmọ wa ò lo ìjáàbù lọ́dọ̀ yunifásitì yóò ṣe masters yóò ṣe phd yóò lọ school of nursing ìtí islam ti wá píríìtì nu kọ́mọ ó kéwú kó tó kàwé ọmọ yìí mi yóò tó lọ kọ́ sí ọwọ́ gbogbo bí ni mùsùlùmí gbọ́dọ̀ wà ìtí islam tọ́lọ̀ ń fi ráàmẹ́ bíi wa muhammad sallallahu alayhi wa sallam bá a kàánú kùránì àti súnà ètò òfìkọ́ wa nu ṣùgbọ́n ọmọ wa ò lè torí pọ́ fẹ́ lọ ṣe mẹ́sìn ọfẹ́ ṣe fámásì kọ́ wa dàṣẹ́wó ìyẹn làwọn ò ní gbà o ọlọ́run jẹ́ àtòrí rẹ̀ ayé àtọ̀run o àáfàá ni eléyìí ọ gbọ́dọ̀ yé wa dáadáa. Àlàámọ̀lù bẹ̀rẹ̀ ìlmì ẹ̀yin òbí kí ni ó tó lè délé mùsùlùmí ọmọ wa nímọ̀ is useless tọmọ yẹn ọba lo ìmọ̀ o àlàámọ̀lù bẹ̀rẹ̀ ìlmì àlàámọ̀lù bẹ̀rẹ̀ ìlmì wọ́n gbọ́dọ̀ máa lo ìmọ̀ ìyẹn làwọn sọ̀hábà wọ́n gba ọ̀rọ̀ wa tó pọ̀ pé nígbà ayé ànábì àwọn ti kọ́kọ́ máa ń lo ìmọ̀ síwájú káwọn ò tó àìmọ̀ a máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ orí eléyìí ní ẹ́písòdù tí ó ń bọ̀ torí náà lílo ìmọ̀ náà tó pàtàkì gẹ́gẹ́ bí wíwá ìmọ̀ o abẹ́lọ́n rẹ̀ ayé àtijọ́ gbèǹde alkiyama ilé ẹ̀kọ́ mufliun schools àwọn ni wọ́n ṣe onígbọ̀wé ètò yìí wọ́n ní ká báwọn kéde fún gbogbo aráyé annual ramadan lecture wa sẹ́ẹ̀ yóò wáyé ní Saturday twenty eight February twenty twenty six nílé ẹ̀kọ́ wa ní Muslim Masfala Road Ajibola Street ibẹ̀ ní Mufliun High School wà tìfẹ́lódùn òun ni primary Tajibola Street ọ̀ọ́lù yẹn tó wà ń bẹ̀ òun la máa lò dókítà wa Yunus Bọ́lágadé Karachi ni wọ́n mọ̀ bá wa sọ̀rọ̀ àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni nurturing righteous children in today's world bó o la ṣe fẹ́ rẹ àwọn ọmọ gidi ní àwùjọ tá a wà yìí ẹ̀yin òbí ọ̀rọ̀ kan ní tí wọ́n fẹ́ bá wa sọ òun nìyẹn aago mẹ́wàá àárọ̀ òun làwọn elétò ni wọ́n kéde pé ètò náà bẹ̀rẹ̀ a retí gbogbo wa o àìbá wa mọ̀ ẹ fẹ́ máa pè wá ẹ fẹ́ béèrè béèrè ẹ̀sìn abẹ́ tí ẹ mú àwọn ọmọ yín wá sílé ẹ̀kọ́ wa ní muflihun ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtún máa pàdé rẹ́yìnẹ́sì islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu.